lásìkò gbogbo tó ń wò mí ẹ pé tó bá ti di ọ̀rọ̀ lórí pópó a máa ń mú oríṣiríṣi ìbéèrè wá fún yín ìbéèrè tó ń pani lẹ́rìn tó ń kọ́ni lọ́gbọ́n tó ń lani lóye orí pópó ni mo wà yín mo tún bèèrè lọ́wọ́ àwọn ènìyàn <laughs> ọdún twenty nineteen ti fẹ́ lọ sí òpin o a dẹ̀ wà nínú oṣù kẹsàn-án wọ́n fẹ́ bèèrè lọ́wọ́ àwọn èèyàn pé ṣé gbogbo nǹkan táwọn ní àwọn fẹ́ ṣe ní twenty nineteen ṣé gbogbo ẹ̀ náà ti ṣe tán oṣù kẹsànán la tún wà yìí o pé kí ni èròǹgbà wọn kí ni nǹkan tó tún bí ọlọ́run bá pé káwọn fẹ́ ṣe ẹ kìlọ̀ bẹ̀ lọ́wọ́ àwọn aráàlú kí ni wọ́n fẹ́ ṣe ní ọdún twenty twenty kí ni wọ́n ń bí ọlọ́run fún àwọn fẹ́ ṣe àti kí ni wọ́n ṣe ń bí ọlọ́run pé kí ọdún tó jálẹ̀ o èmi náà ní nǹkan tí mo fẹ́ ṣe o àwọn nǹkan tí mo fẹ́ ṣe twenty nineteen <laughs> ó pọ̀ èyí náà ní àbí ẹ máa tẹ̀lé mi ẹ máa bá mi ká lọ. <laughs> rárá ó ń ṣe gbúgbẹ bọ káńkì bẹ́ẹ̀ seventy percent ẹ̀ ṣá mo ti re achieve and ẹ kọ́ṣà nǹkan ṣe gbogbo ẹ̀ ṣàbọ̀ kò ń ṣe everything téèyàn bá sọ náà lèèyàn máa ń padà ṣe àwọn nǹkan téèyàn tẹ ò lérò gan lèèyàn máa wò lè máa padà ṣe so kò ṣe everything. ara ò kò ṣe gbogbo ẹ̀ o. Ah, kò possible ṣe mọ̀ pé àwọn plan téèyàn máa ní ó pọ̀ rẹpẹtẹ but eh, nǹkan tọ́lọ́run bá jẹ́ kéèyàn ṣe nínú ẹ̀ náà lèèyàn máa ṣe because èèyàn lè ní plan pé ó fẹ́ kọ́lé ó fẹ́ ra mọ́tò ó fẹ́ ṣe kíní but ntí ọlọ́run bá mú wá lásìkò yẹn náà lèèyàn máa ṣe. mi ti ṣe o mi ti ṣe at least tí mo ṣe lérò pé mo fẹ́ ṣe láì bí nǹkan mẹ́ta ló wà lọ́kàn mi bọ̀ mo ti try láti ṣe ọkùnrin rẹ̀ so ọlọ́run tún túbọ̀ kún mi lọ́wọ́ sí i lè parí òkú tó wà ní máìdì mi. ah kàn fún mi ládùmíṣàn fún masters mi ni mo ń gbàdúrà fún ìyàtọ̀ sí yẹn kò sí nǹkan mímọ̀ tí mo tún rò bí a mo lè achieve again yẹ́ yìí so ìyẹn nìkan náà ṣe ni nǹkan tí mo ti ń gbá àjà mi kọ́ ló ń jọ kán fúnmilá admission wá fúnmilá admission ẹbí tí mo ti wà fífú fún iye yìí nìyẹn like partially ṣá. àzìn nǹkan tèmi ń béèrè lọ́wọ́ ọlọ́run ni pé kí ọdún yìí tó parí kí n ti fi ṣe oníṣẹ́lẹ̀ kí n wà láàyè ara mi. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mò ń bẹ lọ́hùn-ún torí pé gbogbo alàǹgbàdúrà pé ká má sin kọ́kọ́rọ́ kú èmi náà fẹ́ kọ́lé ibi tí mo ti ń ṣiṣẹ́ nínú ẹ́stéètì yìí náà ẹ mọ̀ pé èmi náà mo wá ṣiṣẹ́ ń bíbà náà èmi náà dẹ̀ pé kémi náà kí n ṣe kí ni kí n di landlord kémi náà nílé lórí. ní tí mo bẹ́ ṣe pọ̀ mi ì tiẹ̀ tí ní tí mo bẹ́ ṣe first mo bẹ ọlọ́run pé kí n tiẹ̀ kọ́lé kí n nílé lórí so that's my own plan tí mo wà láwọ́kàn mi láti bẹ̀rẹ̀ ọdún yìí nìyẹn mi dẹ̀ tí ì ṣe ara so mo dẹ̀ bẹ ọlọ́run pé kó ó ràn mí lọ́wọ́ lórí ẹ̀ because kò kì í ṣàgbára èèyàn kì í ṣe mímọ̀ ṣe tí bá kì í ṣe pé bí ọlọ́run ṣe fún yàn kò sí tí lè ṣe sí so mò ń bẹ ọlọ́run lórí ẹ̀ mo pè kọ́lọ́run ràn mí lọ́wọ́ kí n lè kọ́lé kí n kọ́lé sí anywhere ibi tí n bá ń dé láyé mi so that's my own plan tó wá lọ kàn lọ́dún yìí nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mò ń bẹ lọ́hùn torí pé gbogbo ara pé ká má sin kọ́kọ́rọ́ kú èmi náà fẹ́ kọ́lé ibi tí mo ti ń ṣiṣẹ́ nínú ẹ́stéètì yìí náà ẹ mọ̀ pé èmi náà mo wá ṣiṣẹ́ ń bíbá náà èmi náà dẹ́ gbàdúrà pé kémi náà kí n ṣe kí ni kí n di landlord kémi náà nílé lórí. ẹ̀yin tèmi lé ni wọn rò pé ti gbọ́ gbogbo ìdáhùn wọn ṣe rí àwọn tí mo tiẹ̀ lọ bèrè lónìí wọn kàn pa mí lẹ́rìn lóríṣiríṣi ẹlòmí ni pé ah ọdún twenty nineteen yìí o mo fẹ́ bímọ o ẹlòmí sọ pé twenty nineteen kó tó parí o mo fẹ́ kọ́lé mo mọ̀ pé ẹ̀yin náà ti mọ nǹkan tẹ́ ṣe mo dẹ̀ gbàdúrà pé gbogbo nǹkan tẹ lérò ǹgbà pẹ́ fẹ́ ṣe ní twenty nineteen ọlọ́run ọba àdáyínlò èmi náà tó máa ń mú lórí ètò wá fún yín oríṣi kan mo fẹ́ ṣe mọ̀ pé kí ọdún yìí tó parí ẹ máa bá mi rẹ́rìn ayọ̀ orúkọ tèmi ni Ògúndáre Wúràọlá lórí Orísun tẹlifíṣàn ó dàbọ̀.